kọ́ríntì kejì orí kọkànlá. ẹ jọ̀wọ́ ẹ gbà mí láyè kí n sọ̀rọ̀ díẹ̀ bí aṣiwèrè ẹ gbà mí láyè mò ń jowú nítorí yín bí ọlọ́run ti jowú nítorí èmi ni mo ṣe ètò láti fà yín fún Kristi bí ẹni fa wúńdíá tí ó pé fún ọkọ rẹ̀ ẹ̀rù ń bà mí pé kí ẹ̀tàn má wọ inú ọkàn yín tí ẹ ó fi yà kúrò nínú òtítọ́ àti ọkàn kan tí ẹ fi wà nínú Kristi bí ejò ti fi àrékérekè rẹ̀ tan éfà jẹ nítorí ẹ ń fi ààyè gba àwọn ẹlòmíràn tí wọ́n ń wá wàásù Jésù yàtọ̀ sí bí a ti wàásù rẹ̀ ẹ sì ń gba ìyìn rere mìíràn yàtọ̀ sí èyí tí ẹ ti kọ́ gbà n kò rò pé mo kéré sí àwọn tí wọ́n ń pe ara wọn ní àpọ́stélì pàtàkì wọ̀nyí ọ̀rọ̀ lè má dùn lẹ́nu mi ṣùgbọ́n mo ní ìmọ̀ ní ọ̀nà gbogbo àti mú kí èyí hàn sí yín nínú ohun gbogbo. ṣé ẹ̀ṣẹ̀ ni mo ṣẹ̀ tí mo fi ara mi sí ipò ìrẹ̀lẹ̀ kí ẹ lè ní ipò gíga? àbí ẹ̀ṣẹ̀ ni pé mo wàásù ìhìnrere Ọlọ́run fún yín láì gba nǹkan kan lọ́wọ́ yín? mo fẹ́rẹ̀ẹ́ jẹ àwọn ìjọ mìíràn run tí mò ń gba owó lọ́wọ́ wọn láti ṣe iṣẹ́ fún yín nígbà tí mo wà lọ́dọ̀ yín tí mo ṣe aláìní n kò ní ẹnikẹ́ni lára àwọn arákùnrin tí ó wá láti Macedonia ni wọ́n ń mójútó àwọn ohun tí mo ṣe aláìní nínú gbogbo nǹkan mo ṣe é lófin pé n kò ní wọ̀ yín lọ́rùn n kò sì ní yí òfin yìí padà gẹ́gẹ́ bí òtítọ́ Kristi ti wà nínú mi kò sí ohun tí yóò mú mi yí padà nínú ohun tí mo fi ń ṣe ìgbéraga ní gbogbo agbègbè Àkáyà nítorí kíni a máa ṣe pé n kò fẹ́ràn yín ni ọlọ́run mọ̀ pé mo fẹ́ràn yín bí mo ti ń ṣe ni wọ́n tún máa ṣe kí má bàa fi àyè sílẹ̀ fún àwọn tí wọ́n fẹ́ ṣe ìgbéraga pé iṣẹ́ wọn dàbí tiwa. àpọ́stélì èké ni irú àwọn bẹ́ẹ̀ ẹlẹ́tàn ni wọ́n tí wọ́n ń farahàn bí àpọ́stélì Kristi irú rẹ̀ kì í ṣe nǹkan ìjọjú nítorí Sátánì pàápàá a máa farahàn bí áńgẹ́lì ìmọ́lẹ̀ nítorí náà kò ṣòro fún àwọn ìránṣẹ́ rẹ̀ láti farahàn bí ìránṣẹ́ tòótọ́ ṣùgbọ́n ìgbẹ̀yìn wọn yóò rí bí iṣẹ́ wọn. mo tún wí lẹ́ẹ̀kan sí i kí ẹnikẹ́ni má ṣe rò pé aṣiwèrè ni mí ṣùgbọ́n bí ẹ bá rò bẹ́ẹ̀ ẹ ṣàgbà mí bí aṣiwèrè kí n lè fọnnu díẹ̀ n kò sọ̀rọ̀ bí onígbàgbọ́ nípa ohun tí mo fi ń fọnnu yìí bí aṣiwèrè ni mò ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ń fọnnu nípa nǹkan ti ara ẹ jẹ́ kí èmi náà fọnnu díẹ̀ pẹ̀lú ayọ̀ ni ẹ fi ń gba àwọn aṣiwèrè ẹ̀yin tí ẹ jẹ́ ọlọ́gbọ́n bí ẹnìkan bá ń lò yín bí ẹrú tí ó ń jẹ yín run tí ó fi okùn mú yín tí ó ń ṣe fùkẹ̀ láàrin yín tí ó ń gbá yín létí ẹ ṣetán láti gba irú ẹni bẹ́ẹ̀ ojú tì mí láti gbà pé àwa kò lágbára tó láti hu irú ìwà bẹ́ẹ̀ ṣùgbọ́n bí ẹnìkan bá láyà láti fi ohun kan ṣe ìgbéraga ẹ jẹ́ kí n sọ̀rọ̀ bí aṣiwèrè èmi náà láyà láti ṣe ìgbéraga ṣé ebéèrù ni wọ́n ni ebéèrù ni èmi náà ọmọ Ísírẹ́lì ni wọ́n bẹ́ẹ̀ ni èmi náà ṣé ìdílé Abraham ni wọ́n òun ni èmi náà ìránṣẹ́ Kristi ni wọ́n tí wọn ó bá sọ̀rọ̀ bí ẹni tí orí rẹ̀ kò pé mo jù wọn lọ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Kristi mo ti fi agbára ṣiṣẹ́ jù wọn lọ mo ti wẹ̀ wọ́n nígbà púpọ̀ jù wọn lọ wọ́n ti nà mí ní ìgbà púpọ̀ ju wọ́n lọ ẹ̀mí fẹ́rẹ̀ bọ́ lẹ́nu mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀ẹ̀márùn ni àwọn júù nà mí ní ẹgbàá mọ́kàndínlógójì ẹ̀ẹ̀mẹ́ta ni a fi ọ̀pá lù mí a sọ mí ní òkúta lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀mẹ́ta ni ọkọ̀ ojú omi tí mo wọ̀ rì fún odidi ọjọ́ kan tọ̀sán tòru ni mo fi wà nínú agbami ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo tí mo wà nínú ewu omi ewu lọ́wọ́ àwọn ọlọ́ṣà ewu láàrin àwọn ọmọ ìbílẹ̀ mi ewu láàrin àwọn tí í ṣe Júù ewu nínú ìlú ewu nínú oko ewu lójú òkun àti ewu láàrin àwọn èké onígbàgbọ́ mo ti rí ọ̀pọ̀ wàhálà àti ìṣòro ọ̀pọ̀ ìgbà ni n kò lè sùn ebi pa mí òǹgbẹ gbẹ mí ọ̀pọ̀ ìgbà ni mò ń gbààwẹ̀ mo mọ ìgbà òtútù àti ìgbà tí aṣọ kò tó láti fi bora láìka àwọn nǹkan mìíràn tí n kò mẹ́nubà lójoojúmọ́ ni àníyàn gbogbo àwọn ìjọ wúwo lọ́kàn mi ta ni jẹ́ aláìlera tí n kò ní pín nínú àìlera rẹ̀ ta ni ṣubú sínú ẹ̀ṣẹ̀ tí ọkàn mi kò bàjẹ́ bí mo bá ní láti fọnu n ó fọnu nípa àwọn àìlera mi ọlọ́run bàbá olúwa wa jésù ẹni tí ìyìn yẹ fún títí láé mọ̀ pé n kò kúrọ́ ní Damasku baálẹ̀ tí ó wà lábẹ́ ọba Areta ń sọ ẹnu odi ìlú láti mú mi apẹ̀rẹ̀ ni wọ́n fi sọ̀ kalẹ̀ láti ojú fèrèsé lára odi ìlú ni mo fi bọ́ lọ́wọ́ rẹ̀